أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه قال الإمام حافظ بن حجر العسقلاني رحمه الله تعالى في كتابه بلوغ المرام من أدلة الأحكام من أدلة الأحكام وعن عمر رضي الله عنه قال يا أيها الناس إلا نأمر بالسجود فمن سجد فقد أصاب بسم الله الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على المرسلين وعلى آله وصحبه ومن تبعهم الإسلام إلى يوم الدين أما بعد آه، إنه tó kọjá òun náà ni wípé sùjúdù tìláwà ìforíkanlẹ̀ tí a máa ń foríkanlẹ̀ tí a bá ti a so ni ose to koja oun naa ni wipe sujudu tilawa iforikanle ti a maa n sájúdà ayà sájúdà kan náà ayà sàjẹ̀dá kìí ṣe ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀pọ̀ onímọ̀ ṣọ̀tọ̀ so yàtọ̀ sí tí alimami abúlé nípa sọ àti ẹni tó wá àtúntò tó rẹ̀ àti àwọn tó sọ lọ́rọ̀ náà so wọ́n sọ fún wa pé ọ̀rọ̀ pípẹ́ sọ̀rọ̀ ni ó fẹ́ràn so ara pé lára ibi pípẹ́ ṣe ọ̀rọ̀ yẹn náà ni العمر يدل عن أثر عمر يدل عن خليفة دي خليفة دي عمر عمر بن الخطاب رضي الله عنه عن خير الصحابة وأرضاهم أجمعين يعني إننا نمر بالسجدة إننا نمر بالسجدة إننا نقرأ إن نمر بالسجود عمام عن قراية السجدة يعني كي ينجل عمام قراية sáwọn kan fáyìn àbáwọn ṣe kútbà lórí nígbà ní wọ́n rọ̀dọ̀ sẹ̀dá èèyàn máa káyà wà sẹ́dá kọjá àtàmàn sẹ́dá ẹni tó bá ti fẹ́ sùdúr tó fẹ́ kanlẹ̀ pápát asọ́b ní tó ṣe dá ìyẹn ni pé ní tó ṣe yẹn so báyìí láti ní tó ṣe dá ó sì ń tó correct wà máa ń lọ ní oṣù fọlá ìsìn àlè ṣùgbọ́n tí ọba ti ṣe tí ọba torí kanlẹ̀ tó bá ka sẹ́dá níbi tó wà ní àlàárọ̀ fún ẹgbẹ́ sọ ilé bá ti sọ ẹgbẹ́ ẹgbẹ́ ti kàfún ẹni gbogbo sẹ́jà ta kàfún aláṣẹ tó lọ èyí kí sẹ́rẹ̀ tó bá ka mẹ́ so tí ọba forí kalẹ̀ fẹ́lẹ̀ ìsìnmọ̀ àlẹ́ yìí kò lẹ́ṣẹ̀ ní tí èèyàn bá sọ́mọ́ sí pé èèyàn lẹ́ṣẹ̀ tí wọ́n bá ṣe ní tí mo ti pé kì í ṣe kì í sọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n sílẹ̀ nǹkan tí wọ́n bá sílẹ̀ kì í ṣe tí wọ́n haram so látara bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ara rẹ̀ sáwọn ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n dì mọ́ pé tí èèyàn bá ń ké kura nǹkan bá dẹ̀ sájà tẹ́ bá forí kalẹ̀ kì í ṣe dáadáa kì í ṣe dáadáa kó forí kalẹ̀ ẹ̀yà wọn máa sọ̀rọ̀ yìí lọ́jọ́ láàánú wọn á fẹ́ sàhábà nígbà tí wọ́n ka sájà ní jùmọ̀ kejì tí wọ́n tẹ̀lé tí wọ́n ka tí wọ́n kí tán bàtà wọn ṣe fúgbà lọ́wọ́ ní jùmọ̀ kọ́kọ́ wọn máa lọ́jọ́ láàánú wọn sọ̀kalẹ̀ wọ́n tó wà pẹ̀lú wọn náà forí kanlẹ̀ so that eh, nígbà tí fún màkèjì tí wọ́n ń kà ó má yọ forí kanlẹ̀ ìgbà tí wọ́n parí ó dà tí wọ́n sí ohun tí wọ́n fi wá sọ ọ̀rọ̀ yìí wọ́n yìí sọ̀rọ̀ yìí ìgbìmọ̀ sọ́dọ̀ sọ̀hábà níbi tí àwọn sọ̀hábà kójọ ni tí wọ́n tẹ̀lé sọ táwọn ẹ̀sọ̀ tí àwọn sọ̀hábà wa tó bá jẹ́ pé bára jọ́ ọ̀ràn yẹn láti ìta àbẹ́ nìkan rí pé òun rẹ́ẹ̀rí bí mọ́lásọ̀dọ̀ náà nípa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí pé ọjọ́ ọ̀ràn yẹn àwọn ti sọ pé ẹ̀rẹ́ àmì ìrùmìnira báyìí báyìí èyí tí wọ́n sọ̀rọ̀ náà bí sọ́lọ́ ọ̀sọ̀lọ̀ ìtí ẹjọ́ rẹ̀ so ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ wọn túmọ̀ sí pé ọdún ọ̀nà sàlámà yà ọdún ọ̀nà dáa pẹ́kẹ́ fẹ́rẹ̀ yẹn tó ti so that ọ̀dà gẹ́gẹ́ ìgbọ́n sòkòtì ẹ̀kọ́ ìgbọ́n sòkòtì gẹ́gẹ́ bá ti kọ́ ní òfin tẹ̀ka àti àti sàdáyà náà gbọ̀tà bẹ́ẹ̀ وليس بحجة أو ليس بإذن لكن حجة أنت تقول سوى النور ونما نقول إجراء سكوتي ونما نقول حجة قريبا جه النور إجراء بأنه جه لما تقول إجراء لجه أنت ما تقول حجة لما تقول إجراء أنت ما تقول فوق الحجة يعني أقصد إنك تهم السهام بشري إن كان جاء حجة كما جاء إجماع بس ما أعرف كنت تقول النور ونما نقول إجماع ونور سودان قال أنا ما جاء في هذا كفاني nígbà tí ọ̀sọ̀rọ̀kọ̀ mọ́sálà yẹn nínú ẹ̀fọ́ ìfọ̀kọ̀ so àdúgbò náà wà ìdíkó nínú ní kúrú so ìyẹn ní tọ́wọ́ ń túmọ̀ sí pé kìí ṣe ọ̀rọ̀ ẹni kí èèyàn forí kalẹ̀ àkẹ́fẹ́ àmì tó ń ṣe sùjúdù sùjúdù tó láwọ aláwọ̀ balọ̀ tó nínú ọ̀rọ̀. فمن سجد فقد أشرك jẹ́ wọ́n sọ fún ọ́nà pé kí wọ́n forí kan lọ́nà lọ́dà tí ọba ti máa ní ọ̀sẹ̀ tí ó torí pé ìforí kan tó fi dáná ni pé kí wọ́n forí kan lẹ̀ ìbádà ni so ìbádà ìbádà ọmọdé wọn bá ti sọ ìbádà kan ni ó sì ní kò sí lọ́dọ̀ ọlọ́run ọba so ẹ̀kejì ó ní pé ẹ̀yin náà bá ń bẹ̀rẹ̀ àdájọ́ tó bá forí kan lẹ̀ ó ní rékìtà máa ń wí so that ìmọ̀ ẹ̀yin náà ọlọ́run bá fẹ́ bẹ̀rù kọ́ pé الذين ألا بذكر الله تطمئن القلوب ألا بذكر الله تطمئن القلوب تطمئن القلوب ìran tẹ́lá ọba náà tẹ́lá ní ṣe kọ́nà nìkan mọ̀ balẹ̀ ọkùnrin fún balẹ̀ fún mẹ́rin so ẹ̀kẹta ọ̀nà pé ẹnìkan tí máa ń bí èso ní pé èso máa ń rí pé á ọ̀hún tí máa ń rí rẹ̀ lẹ́nu tí kọ̀ jámà kankan ọ̀hún náà ní jẹ́ nígbà tí ẹ̀yìn kọ́lọ́kọ̀ ń forí kalẹ̀ lọ́lọ́wọ́n ọba láti ṣe ìbádà fún ọba so so pé ègbé fóun wọ́n fa aláṣẹ tó wọ́n forí kan forí kalẹ̀ wọ́n fa ọmọdé àdáyé aláṣẹ tó forí kalẹ̀ ó sì forí kalẹ̀ náà tó gbé ó jẹ́ pé ìkàkọ́ nǹkan tó dáa ní kékeré ṣe bẹ́ẹ̀ kí forí kalẹ̀ tí ọba ومن لم يؤمن فلا يسمع عليه رواه البخاري وفيه أن الله تعالى لم يقرب السجود ذا إلا إن شاء. Bẹ́ẹ̀ni, so ibi tó parí àmì pé so pé ọlọ́run ọba kò ṣe lọ́rọ̀ ẹ̀yàn fún afẹ́ká forí kanlẹ̀ ti dé di sọ́jídà àbí ṣojú òdìdí tó lẹ́yìn tó lọ forí kanlẹ̀. àbíkà bá so ìrìn àti jẹ́ ìyá àmì gbọ́lọ̀rùn yára fa ìṣkàlẹ̀ àní ó tún zádà ìtàkìlì pé ó tún sàdẹ̀kùn pé kìí ṣe ọ̀rẹ́ àní kẹ́ẹ̀kọ́ ìkàlẹ̀ lámúyàfẹ́ gbọ́lọ̀rùn tó máa lóhun pé kíyàn ṣe فإن الله لم لم لم يفرض علينا السجود إلا أن نشاء sọ́yìn bukari sọ́yìn pé ó tún ṣe tààrà ìtọ́nà yóò má fi sọ́dọ̀ tó ṣe kọ́rọ̀ ọ̀hún lásán eré pọ́sọ sọ pẹ̀lú ẹ̀rí torí kọ́ lọ́wọ́ àbọ̀ òṣèlú ọ̀rọ̀ yẹn fáwọn òṣèlú ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ lórí àti tabafẹ́ torí kalẹ̀ títí rẹ̀ náà ẹtí wọn bá lọ pé èèyàn fẹ́ kí n ò ṣe so kì í sọ̀rọ̀ yẹn torí ìyẹn máa tètè lọ́rọ̀ yẹn kì í ṣe pé èèyàn bá fẹ́yàn fẹ́ túlẹ̀ ní kéèyàn ṣe gbogbo tó bá ní tó bá jẹ́ pé èèyàn lè sílẹ̀ fún bẹ́ẹ̀ kéèyàn ṣe nǹkan yẹn lọ́dà ju kéèyàn máa ṣe lọ so so ọtí bẹ́ẹ̀ ọdún tó bá jẹ pé kéèyàn má ṣe ọ dájú kéèyàn ṣe lọ èèyàn ó sì ní ládá lájú nípa tí èèyàn bá ṣe so ń sì mọ̀ sí pé ó bá ṣe nǹkan kọ̀ lẹ́sẹ̀ ìgbẹ́jọ́ tí bá ṣe dájú kó ṣe lọ ó sì lórí ẹ̀ pè ní ọkọ̀ sí ló ń jẹ́ so wa sọ pé bá fẹ́ ṣe bá fẹ́ طرف الأقدام والأقدام طرف الفعل والترك كلا تسمى ما تشدد عنده ونوت مباح النوت مباح مثال كله وفعل هو عن بنت جاي بعده ولا أصلا بقول ما فاكر عشان كمان يقولوا مباح شو ما كان صار مباح تجاوز مخطط أتوسع في الإدارة وإلا أن الكرسي ده قد يكون وشيء وشيء قد يكون بقى من الأجل كما كما نسمع مباح تجاوز إنه صلاة وصول إنه صلاة وصول فقه شو أقل من غير جانب وأقل من جانب وأقل من جانبين ما تؤرجح بكذا إيش نعم لا بلا أنا أدخل إلى جانب يوصل في كنار وعن ابن عمر رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم يقرأ عليه القرآن فإذا مر بالسجدة كبر وسجد وسجد. طيب، سوء كان مستحب بفضل الله في السنة نعم إمام الكمالية وعن ابن عمر رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يقرأ علينا القرآن فإذا مر بسجدة كبر وسجد وسجدنا معه رواه أبو داود بسند فيه كبر كبرنا كبر فإذا مر بالسجدة كبر وسجد وسجدنا معه إذا مر بالسجود كبر وسجد وسجدنا معه حديث النبي صلى الله عليه وسلم عمر ما درس عن النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم لما لما قرأ القرآن كما يبدو بالسجدة أنا النبي التكبير هو التكبير صلى الله عليه وسلم هو يقول كما هو يقول كما يعني كما شئت إنما سألت عند عند النبي صلى الله سواجد وفي ẹni tí ó bá ń kírun àfẹ́rẹ́ ẹni tó tọ́ka Quran tó bá ṣe ìjọba bí ìfẹ́jọ́ tó bá forí kalẹ̀ àwọn tó wà but àlékún tó wà ní àdéhùn ni pé inú ọmọ sáà kára ká ká tó ń fẹ́ wà bẹ́ẹ̀ náà ni pé aṣọ ń ṣe àlàkalà tí ẹni tí ń ké Quran yẹn ní ìmọ̀ jẹ́ imam níbi wọn jẹ́ imam ìyẹn ni pé mo kọ́ máa kírun fún yẹn àbí kí kọ́ máa kírun fún yẹn kọ́ kàn ká bó bá jẹ́ pé wọ́n kírun fáwọn èèyàn bó bó sọ́nà ọ̀rọ̀ ẹ̀rù hadith yìí tí ó bá ti lórí sẹ́gbà ẹ̀yà sẹ́gbà ètò ẹ̀yà sẹ́gbà tó bá forí kalẹ̀ tó bá forí kalẹ̀ àwọn mọ̀mọ́n àwọn tó tó lẹ́yìn àwọn ọ̀sán láti forí kalẹ̀ nítorí pé ní sọ̀yẹ́ máa wò bẹ́ẹ̀ láì forí kalẹ̀ tó ń ṣe forí kalẹ̀. nítorí kí n torí hadith tó wà lè ó jẹ́ pé lè ní lọ́lẹ́ hadith sí ìlú náà bá sọ ó ṣe díẹ̀ ìyẹn pé kì í ṣe hadith tó lágbà ṣùgbọ́n hadith mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá hadith ní ọmọ rẹ̀ dọ́ọ̀tì sọ ìṣe tí a nílùú sọ̀rọ̀ ìgbà kọ́ ẹ̀ka ni wọ́n kọ́ ẹ̀kọ́ ni wọ́n kọ́ sọ́jọ́dá sọ́jọ́dá سجدنا وكان النبي صلى الله عليه وسلم إذا قرأ القرآن ويقرأ السجدة يسجد فنسجد ọkọ̀ ọkọ̀ ṣe ibi ọdún tó náà tó wà ní ṣẹ̀ṣẹ̀ ìka náà gbígbà tó ń kakọ́ ọ̀nà tó wá débi ṣẹ́gbà ó forí kan lọ́nà ìforí kan rẹ̀ so àdéhùn wà ní ṣẹ̀ṣẹ̀ nǹkan tó dà látara bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ tó tó yá ìmáàmù bá forí kan rẹ̀ àwọn náà forí kan rẹ̀ pẹ̀lú wọn àti pé tí ìmáàmù bá forí kan rẹ̀ tí ìmáàmù bá forí kan tí ìmáàmù bá dúró ó ti kọ́ láfa ìmáàmù ó ti kọ́ láfa ìmáàmù kò dé dá àná bí sọ pé sọ́lọ́sọ̀rọ̀ ìnáwó nàìjíríà lẹ́tọ̀ọ́ ìnáwó yìí إذا تكيوا ولا تختلف عليه أما تنكي رواية تسكيما مشو أنت بعد ذلك ما بخلي كان كذا فهم ذلك بخلي كان سو كيف وتخلف من قدام سو أكيد no nínú ẹ̀ náà ó lè lè tí ìmáàmù bá ń kírun fún fún wọn ìgbà tí ń kírun fáwọn èèyàn ǹjẹ́ ó yẹ pé ìran tó ń kí nọkọjá ọ̀ràn náà nọkọjá ìran tí wọ́n ń kéré dẹ́dẹ́ àjọ ń tó dákẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń tó wọ́n ń kéré dẹ́dẹ́ náà wọ́n ń kéré dẹ́dẹ́ báwọn ní ṣiṣẹ́ so lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn fẹ́ kí sí ìmọ̀mù tí bá ń kí sí bá ń kí òun fún àwọn èèyàn ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn màlìkíyà ó sì àtọ̀ ìrun tí wọ́n bá ń kí jẹ́jẹ́ àti tí wọ́n bá kí jẹ́jẹ́ ní nǹkan bá kí jẹ́jẹ́ kí mọ́mọ́ wọn kò rí kalẹ̀ wọ́n fẹ́ jùlọ kékeré wọ́n sọ pé لأنه يخلط عليهم أبي يخلط عليهم إذا ما نقرأ شو قلت أريد أريد ما ما أريد ما لو أريد ما لو so wọ́n lè kó bọ́yá ìmọ̀ mùsùlùmí tó kì í ní ìforí kalẹ̀ ẹ̀ ẹ̀ mi tí ó dùn ẹlẹ́mẹ́ lọ́lẹ̀ pẹ̀lú iná nítorí pé ńlọ́fà nítorí pé ibi títí ń kírun ẹ̀ ń kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní àti wọn ní màpọ̀ pàṣẹ dáadé so tí wọ́n látara bẹ́ẹ̀ kò ní forí kalẹ̀ so ti so kọ́ọ̀lù mọ́tòwáyé tó bá ń kí gẹ́gẹ́ àti tó bá ń kí gẹ́gẹ́ wọ́n rí pé yóò forí kalẹ̀ wọ́n rí pé yóò ṣe kí yóò forí kan torí pé ṣèyàn tó náà tẹ́lẹ̀ tó máa ń tẹ́wọ́n kéde dẹ́gbẹ́ pé yóò kà sẹ́jà jáde ọyọ́ nìkan jáde pé so that wọ́n forí wọ́n forí kan torí pé àwọn náà dẹ́kun kàṣájúdá tó máa ti dẹ́kun kàṣájúdá lọ́wọ́ forí kan bẹ́ẹ̀ mẹ́ta wọn pé tó fi forí kan torí kí nìyẹn. riwaya mi wa wá níbi mùdáwánà mùdáwánà tí Imam Malik rahimahullah wọ́n sọ pé òun ọ̀fẹ́ kí kí wọ́n mọ̀ forí kan rárá wọ́n fẹ́ kí wọ́n mọ̀ sókun kó forí kan rárá torí pé ní yóò dàrú yóò dàrú mọ́ àwọn ẹni tí ó tò lẹ́yìn látàrí pé kílọ́fà wọ́n ní torí pé ní ẹlòmílẹ̀ máa ma ẹlòmílẹ̀ láti kàn ọlọ́mọ́mọ́ ìdájọ́ yà síwájú tó ń gbẹ̀tẹ́rẹ́ èèyàn tó jáde ní o èèyàn jẹ́ ilé bẹ́ẹ̀ ní ọkọ́ mọ́sọ̀rọ̀ kan rárá wọ́n ti táǹsì náà sọ ní ti ráàtì mọ̀dáwá náà bọ̀tù ìwé àmì tí o ti mọ̀dáwá náà òun ìta kọ́kọ́ sọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí wọ́n jáde tó jáde yóò ṣe sẹ́gbà bẹ́ẹ̀ yóò ṣe sẹ́gbà but ibẹ̀ náà wọ́n ti sọ pé tọ́lẹ̀ sẹ́gbà bẹ́ẹ̀ wọ́n ní tí àwọn tí ń kírun fún bá kéré àwọn tí ń kírun fún so wọ́n tẹ̀ níbi tí wọ́n sọ fún àwọn tí ń kírun fún tọ́lọ́tọ́ bá kéré tó ti yé àdéjọ́ ti kọ́ ẹ̀kọ́ tó wọ́n bá kéré ọ̀kọ̀ tó bá kéré ni wọ́n kó forí kalẹ̀ ọ̀kọ̀ tó bá kéré ni wọ́n ìyẹn ní fún àjọ àtúnrẹ́ ẹ̀sìn ọ̀bá pọ̀ kó forí kalẹ̀ àti gbogbo wọn rí pé mọ́ forí kalẹ̀ ìgbọ́n tó bá pọ̀ wọ́n máa pé àwọn tí wọ́n bá tẹ̀lé wọ́n lè máa pé wọ́n fọ̀rọ̀ kàn tó jìnà sí wọ́n máa mọ̀ so wọ́n ṣe pàṣẹm délé ìmọ̀ tó ti wà. nítorí ìgbà tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé kọ́má dọ̀gbọ́n kọ́má da ìrúurú lọ́wọ́ náà. so àlèmọ́ Abu Hanifa rahimahullah àwọn sọ pé ibi tí wọ́n ti ń kéwé jákè ìmọ̀ mọ́tò ìṣùjú tó bá dé kéwé tó bá kéwé àfẹ́gbà yóò ṣe sùdúrù ńbẹ sùdúrù tìláwà ìwọ́n ní ẹni tí wọ́n tó gẹ́gẹ́ náà lè ti ní ṣe sùdúrù tìláwà. so nǹkan àwọn àtàwọn múlẹ́rì níbi ti sùdúrù ẹgbẹ́ máa tó gẹ́gẹ́ náà ní ẹ̀rí tiwọn náà ó ti yé wọ́n sì dàrú mọ́ àwọn ẹni tí wọ́n tó lẹ́yìn lọ́wọ́ náà ni. ìmọ̀ bí wọ́n ti tó gẹ́gẹ́ wọn ní yàtàkẹ́ ọ̀gáàrì ní tó lè dàrú mọ́ wọn lọ́wọ́ so wọn ò ní kò lè ṣẹlẹ̀ nígbà tí kan bá tó gẹ́gẹ́ àtọ́lá tó jáde torí pé yóò ti sájà láti tọ́lá ti forí kan lọ́wọ́ àti owó forí kan rẹ̀ fún torí kí ni so látara bẹ́ẹ̀ àwọn sọ yẹn ọ̀tọ́dọ̀ imam shafi àti lọ́dọ̀ imam ahmed ọmọlá àwọn sọ pé tọ́kùn yẹn ìmọ̀mọ̀ pẹ̀lúkẹ̀lẹ̀ àti ẹni tó tẹ̀wọ̀n lọ́dọ̀ wọn pé mọ́lá àbùn sáwọn mọ̀ṣọ́ so ìmọ̀mù tó jẹ́jẹ́ ni ó tó jẹ́kẹ̀ ni tó bá ti dé sẹ́ńdà tó wá pẹ̀lúkẹ̀lẹ̀ tó wà tó tó lẹ́yìn ọmọ pẹ̀lúkẹ̀lẹ̀ òtí tó wà tó tó lẹ́yìn ọmọ ìṣèkínú tí ó pẹ̀lúkẹ̀lẹ̀ so ẹ̀ ẹ̀ tí àwọn sọ nìyẹn àwọn òmùmù pé ànábi sọ̀tún àwọn kátọ́bà akọ̀dáwà fọ́dí kan rẹ̀ tọ́bà ṣe ṣùgbọ́ tìláwà tọ́bà dédé wá ṣẹ́jú dàkà ṣe ṣùgbọ́ tìláwà pé kò sí ẹ̀tọ́ láàrin ìgbà tí a bá kéde rẹ̀ tọ́wọ́ tó jákè bọ̀tún táwọn kan ti ṣe rí náà lásọ fún àwọn fún àwọn náà sọ síwájú wọn. so bákan náà àwọn rí pé bí hadith hadith eh, hadith wa nítorí àdídáwọ̀ pé àwọn

pé so láyé fojú ìpè ìparí ṣọ́ọ̀tì làárọ̀ wọ́n pe náà ló dé tó tó ọbẹ̀ parí àlàárọ̀ tí wọ́n fi tọ̀ lẹ́yìn àwọn òbí lẹ́nu ṣètò lẹ́yìn àwọn òbí lẹ́nu ṣètò òdì والذين عند ربك إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون ẹ̀dọ́gbà yìí báwọn tó lọ́wọ́ sórí kan lẹ̀ tó wà rí ìdákẹ́ sókè ìjà sókè ìyàjá pé wọ́n mọ̀ pé nítorí ìforúkọlẹ̀ ní pé ó débi ayat sàjúdà àbí àbí ibi òmíràn ní pé ayat sàjúdà tó ti wà. so tí ọba ọba ọba ṣe bẹ́ẹ̀ ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ìforúkọlẹ̀ ti torí pé ó débi sàjúdà ẹ̀hẹ́n tí ọba jẹ́ pé wọ́n ní ẹ̀yà ló tó ṣùgbọ́n tó gẹ́gẹ́ tó tó ṣùgbọ́n tó dákẹ́ ńlẹ̀ wọ́n tó hadis, hadith wa hadis ọwọ́ hadith ẹ̀ àbí ọ̀rẹ́ àti kánà sallallahu alaihi wasallam yusmi'una al-ayata wal-ayatayn hadith mùsàlùfẹ́ ní pé anabi sọ̀tàn tó máa ń tó zaman tó máa ń kí wọn sáwọn àbíkán tí ń kaya gẹ́gẹ́ ń jọ ni Abu máa ń ka ayà kan jákè táwọn ọ̀dọ́ adúmọ̀ kàbí kọjá méjì yọ kàjákè nígbà tó yẹ pé ibi tí wọn ti nùbáàbì náà làwọn ní nùbáàbì àwọn àti lẹ́kọ̀ọ́ sí tuntun pé ibi tí wọ́n ti lè ń kí wọn tẹ́ pé tí ọ̀bá kí ẹ sẹ́jà jákè kí wọ́n gbọ́ wọ́n lè dọ̀wé mọ́ wọn lọ́wọ́ tí ẹ kó ṣe sòrò ẹni tó dàbí ní kíkó kọ́ra but níbi ìṣẹ́yìn mi níbi ìwà ìwọ̀n àkejì tó sọ pé kò tọ́kí mọ́mọ́ pọ̀ ṣe kọ́sẹ̀tù kọ́kọ́rí kan lẹ́gbà tó bá kí láti sẹ́gbà níbi ìrún níbi tí wọ́n ń jẹ́jẹ́ ni o tí wọ́n ti kí jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ọdún ké ìjẹ́ àdúrà ké jákè ńbẹ́. tí wọ́n sọ ni pé ibi bẹ́ẹ̀ bí tààlẹ́ nu wọn wọ́n ní orí pé ní kí mọ́mọ́ lọlẹ̀ kọ́kọ́rí kan lẹ̀ kó tó dìde oṣù ziyada lóbi nígbà tó pé oṣù ziyada kùn pàdé rẹ̀ ni ìyẹn tí wọ́n dìgbà pé pé ọkà tí wọ́n ní ó kí iṣẹ́ tí wọ́n kó ṣe ń bi wọn ó ti fi kún ni mo ti kùnà lọlẹ̀ yóò tún dìde yóò tún so tún bá kí n lọ ń so ìyẹ́ kò jẹ́ bá mi ó lè pe bìyà pé ìmáàmù lè pèsè pé kò bá mi kí ìmáàmù ọ̀tẹ̀ pẹ̀lú kan rẹ̀ rárá náà kì í ṣẹ́jà níbi ìrísí wọn ti ń kí ó jáde ní ọjọ́ ń kí ọjọ́ kìíní lọ́rọ̀ odò tó odò tó tẹ̀wọ̀n ní mọ́sálà yìí òun náà ni pé ó tọ́ kí ìmáàmù tó bá débi ṣẹ́jà tó bá tó bá fẹ́ forí kan kó forí kan rẹ̀ so ó ìrìn tí wọ́n ti ń kí ó jáde ń ni ọ̀dí wọn ti ń kí ó jẹ́jẹ́ ń ni gẹ́gẹ́ àwọn èyí tó wá látọ̀dọ̀ nílé hàn sọ́lọ́ lọ́sọ̀rọ̀ títí so ó sì jẹ́ pé ó sì yẹ kí màmúùmù kọ́ tẹ̀lé imam màmúùmù ẹni tó bá tẹ̀lé ìmọ̀ náà kán tẹ̀lé ìmọ̀ nígbà tó bá sọ̀rọ̀ kan ẹni tó ní kẹjẹ́ jẹ́ ni ẹni tó ní kẹjẹ́ tẹ̀lé torí kan níbi sọ̀tẹ́ sọ́lọ́ lọ́sọ̀rọ̀ ìnà mà jẹ́ ìmọ̀ lè yóò tà mọ̀dé ìtẹ́ ìmọ̀ àwọn tí ìmọ̀ wọn fún náà ní pé káwọn kọ́ ṣe ń tí bá ń ṣe ó ti so látara bẹ́ẹ̀ tó tẹ̀wọ̀n ọ̀nà àbàlà tó nínú ṣùgbọ́n lórí bẹ́ẹ̀ náà ń tọ́ dájú tí ẹ bá mọ̀ sí ẹ̀sẹ̀ nu ọ̀rọ̀ àmì àtàwọn onímọ̀ mi nìyẹn tẹ̀sí nu ẹ̀sìn nu mọ́jà mi náà wípé ẹni tí ìmọ̀ mi tẹ́ bá máa ṣe bẹ́ẹ̀ tí a máa fọ́dí kalẹ̀ ń jọ́ mi nígbà tó wá débi ẹ̀ẹ́sẹ̀gbà kó ti sọ kó ti kọ́ àwọn tó tó lẹ́yìn rẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ síwájú kó ti kọ́ àwọn tó ti kẹ́yìn náà àwọn tí tó tó lẹ́yìn kó ti kọ́ lẹ́kọ̀ọ́ síwájú pé tí a bá ti bèrè tí a bá ti ń ka koran tí a bá ti ń ka koran lọ tí a bá ti débi sẹ́jídà o so wọ́n wá ní súnà pé èèyàn máa ń ṣe èèyàn mẹ́gbọ́n sọ̀rọ̀ lọ́sọ̀ lọ́mọ forí kan rẹ̀ wọ́n ṣe wá ní sọ ìhẹ́yìn àti ìyàn súnà mí tó ti ká náà sọ sọ̀rọ̀ forí kan rẹ̀ nígbà tó dé tó tó kasọ́ tó méjì àwọn náà forí kan rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dẹ̀ kó sọ̀rọ̀ ìkùn ọ̀bẹ́ ṣe ẹ sáà fọ́rọ̀ ìmọ̀ dárí pé máa ń forí kan rẹ̀ báyọ̀ fọ́rọ̀ tẹ́lẹ̀ tó ń bẹ oúnjẹ tó ti so kó sàlàyé lórúkọ bá ń fún wọn

bí ọba forí kalẹ̀ o wọn lè má mọ̀ dájọ́ àbí kọ́ máa pé máa ń forí kalẹ̀ fún sùjúdù tìláwà tí wọn fi wá dànù ẹ̀rọ tó náà tó tún dànù kí. so <laughs> tí a kàn fẹ́ náà nìkan nítorí pé ní ìjọ múlẹ̀ yìí náà ni pé nígbà tó yẹ kó sàlékún níbi èmi ni tó bá kírun méjì tó kọ́ lọ sùn tó bá ti sẹ́gbà ń bẹ́ tó débi sẹ́gbà tó wá forí kalẹ̀ fún sùjúdù tìláwà ìwà tó kàlẹ́kùn ọ̀rọ̀ tí ń tún ẹ pé olókùn mẹ́rin náà lọ bá ti ní ọdún mẹ́ta bẹ́ẹ̀ náà ti jẹ́ ǹgbọ́n ọ̀rọ̀ rí ọ̀rọ̀ tó lẹ́nu so tí ẹni tí ń tún dánù kí náà dábàá forí kan lọ yóò forí kan lẹ́nu tó ti yé torí pé àwọn èyí tó wá wá lápapọ̀ ni ó kó ẹni tí ń kírun fún yàn sínú àti ẹni tí ń dánù kí sínú so ọlọ́run bàbá tó ní mọ́. Thank you. رضي الله عنهما قال كان رضي عنهما رجل عنهما قال كان النبي صلى الله عليه وسلم يقرأ علينا القرآن يقرأ علينا القرآن فإذا مرة إذا يقرأ علينا القرآن فإذا مر بالسجدة كبر وسجد وسجدنا معه ثبت معه مسألة موامنة بحديث حديث عمر رضي الله عنه حديث عمر ابن عبد الله بن عمر رضي الله عنهما مسألة مدينة نتي شيء كما فوري كان له شيء يوسف تكبير fún kábdọ̀ tó rọ́tọ̀ èyàn ti tàkúrò pé à ń lọlẹ̀ èyàn ti tàkúrò pé à ń lọ sí ẹ̀yà gbórí sókè padà so ọ̀kan náà ṣoṣo méjì náà lè wà ṣíṣe àwọn ọkọlẹ̀ pẹ́kọ́ pé a máa wà níbi ìrún ẹni tó bá wà níbi ìrún rẹ́ pé ìrún ní kí wọ́n kí wọn ràn lọ́wọ́ ni, o àbí násìlà ní o lọ́wọ́ kí á sàjídà so láṣàkà pé yóò so tó lọ láti forí kàn yóò yóò ṣètà yóò ṣe ìtàkìdìr torí pé fún háì àìrùn fún ṣètì ìrùn tó wà sọ̀rọ̀ sí àti pé ṣe àti ìrìn tí a máa ń kí wọn jẹ́ násìlà ní ọjọ́ náà yẹn ni èèyàn ṣe tàkìlátò ìtàkìdìr fún èèyàn máa ń sọ èèyàn ṣe tàkìdìr alárakọ́ fún ìlọlẹ̀ àti ìdóríṣókè Eh, Quran ti ń ké ìgbàtọ́ da ayé àtúnṣe ìgbàtọ́ kí ìgbàtọ́ ń ké Quran yẹn kò sí ibi wọn ṣé ó ṣe kápẹ́ òkúta yóò ṣe yóò ṣe tàpé fún lílọ́lẹ̀ àtìgbàtọ́ bá dórí sókè àbí òní ṣe ó ti so òun ní ṣọlá fọwà ń bẹnu wọn sẹ́ni rárá kò ní ṣe tàpé kò da ṣe tàpé fún ìgbàtọ́ ń lọ ẹ̀gbàtọ́ dórí sókè ọkàn ṣoṣù dúró lórí ìṣòro lásán náà lẹ́nu tó dọ́dọ̀ lọ́dọ̀ àwọn da ọ̀rọ̀ da tọ́jọ́ tó da sí lọ́dọ̀ wọn. so àwọn da mi rí pé yóò ṣe da ṣe tàpíò fún hub àti tí màá tí wọn tọ́ ìgbà da bá ń lọ ìgbà tó bá dórí sókè sókè kò ní ìṣòro so so káwọn mi yẹ sọ. gẹ́gẹ́ bí al-imam abu hanifa wọ́n ti sọ so that bẹ́ẹ̀ náà ni al-imam shafi'i rahmatulahi jamiu àti al-imam ahmed rahmatullah but al-imam shafi'i rahmatullah àwọn fi ìtàn àfikún àwọn fi sọ pé àwọn imam shafi'i sọ pé yóò sì tàpérò fún ìṣòram náà ẹnu ọ̀nà tí ọlọ́dọ̀ àwọn hànábílà ìyẹn ni pé yóò sì tàpérò yóò sì bẹ̀rẹ̀ tí ó sì lọlẹ̀ yóò sì tàpérò ìṣòram nígbà tí ó ti tàpérò kó fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́dù ni ṣètì bí a ti máa tàpérò fún bíbẹ̀rẹ̀ rẹ̀ ṣètì torí àwọn ní ọjọ́ ìrún náà wọ́n lọ́jọ́ bí a ṣe ń ṣe tàpérò bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ó ti tàpérò bẹ̀rẹ̀ ṣùgbọ́dù àwọn tó sọ pé èèyàn ti pàtó yóò fi ṣàlá àwọn nínú àwọn ṣàfihàn ànábìlà ni so àwọn ní orí pé ní ọjọ́ òun náà èèyàn láti jáde kó pẹ̀lú ṣàlá kékeré so that ọjà àwọn àdìkẹ́ rẹ̀ pé rárá kò jọ òun ìbádàn ló tó ṣùgbọ́n kò jọ òun torí wọ́n ní ìgbà tí òun náà ní ọjọ́ kí wọ́n lè jáde kó ń di ṣàlá òkèèrè kí wọ́n lè jáde kó kí wọ́n lè jáde kó kí wọ́n gbé kó pẹ̀lú kí wọ́n sálámà bẹ́ẹ̀. so bákan náà èèyàn lè bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú tẹ̀pẹ́tìlẹ̀ kíkà tí wọ́n pè tẹ̀pẹ́tìlẹ̀ fún so ti ẹ̀ so wọ́n ní torí ẹ̀ pẹ̀tí ọ̀jọ̀ wọn tán ní àlejò tí èèyàn lè ṣe bẹ́ẹ̀ so ti sọ̀rọ̀ bí tí wọ́n sọ náà máa bára sí orí náà ọmọ tó hadis hadith ẹni pé tí a bá ti ṣèkìtìfà tí a ìyẹn ni pé tí a bá ti tàpé ọkọ̀ ní ìdíkà ìtàkùrọ̀ ṣèkìtìfà àbí tàkùrọ̀ ṣèkìtìfà tí a bá ti tàkùrọ̀ ṣèkìtìfà tí wọ́n fi tí a ti tàpé wọ́n lè lọlẹ̀ àti tí wọ́n fi dúró sókè òtítọ́ sókè láì fi torí pé kò sípò kò sí lásìkò àtọ́ pé yàtọ̀ sí pé asán kálukú wọn lò látọ̀ pé báyìí ń lò sálámà bẹ́ẹ̀ títí àdáṣe tìtàwó yóò ṣe tàkìrò bẹ̀rẹ̀ sùjúdù yẹn títí ó jẹ́ pé ní kí àdéhùn sàpẹ́ kábàárọ̀ kábàárọ̀ ọ̀sọ́jọ́dá ọ̀sọ́jọ́dù náà tó tètè ẹ̀yìn náà nígbà yẹn pé ọba ti tàkìrò àwọn náà ti tàkìrò ní sọ̀rọ̀ tó fi ọba sọ̀rọ̀ kan náà fọ̀rọ̀ kan lẹ́yìn tó máa lẹ́yìn عنهما قال كان النبي صلى الله عليه وسلم يقرأ علينا القرآن فإذا مر بالسجدة كبر وسجد وسجدنا معه رواه أبو داود وسهل فيه منه وعن أبي بكر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم ما في التواصل كان كان طبعا حديثي إنه كان يجلس مع النبي صلى الله عليه وسلم لو رياضة تعاونية ما كان كان في الموصول في كتير wọn ṣe ká ní ọmọdé sọ̀rọ̀ tí wọn yẹ fà kábà nǹkan mọ ìpè ní àfáàdá àdùdá wa mọ tí wọn sáré jùmọ̀ ń ṣe nǹkan yẹn dáadáa ó lè sílẹ̀ ǹjẹ́ mùsùlùmí mọ̀ pé ó dún mímọ̀ ètò ètò mọ̀ pé ó jẹ́ súnmọ̀ náà ló wà tó mímọ̀. وعن ابي بكر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم او ان النبي صلى الله عليه وسلم كان اذا جاءه قدر يسره. اه مثلا يعني مثلا هنا سدود التلاوه سدود الشقيه

àbí ohun tó ti kọjá pọ̀ lọ́wọ́n gbé kọ̀bá pọ̀ so wọ́n yóò forí kalẹ̀ so tí ọba pọ̀ tó yẹ pé ń tàjà ọjọ́ ha bí ẹ̀ṣẹ̀ ayọ̀ àṣà àṣẹ́bídà wọ́n tó ti kọjá rẹ̀ bá bí ayọ̀ kan tó ti kọjá lápẹ̀jẹ̀ ẹ̀ fẹ́ àfọ̀n ọ̀pọ̀ tó ti kọjá so yóò forí kalẹ̀ ẹ̀ kí wọ́n ti ń pè é. kò ní forí kalẹ̀ yóò forí kalẹ̀ sorry yóò forí kalẹ̀ tòtún yẹ kó bá pọ̀ yóò ṣe ìrádà ayà yẹn. tó náà ní ọ̀fẹ́ tòtún dídùn ẹ̀mí tó yóò kò sí fẹ́ tòtún dídùn tó ọba kọjá ayà yẹn tó kọjá ayà yẹn pọ̀ pọ̀ so yóò ṣe yóò gba ayà yẹn padà yóò tún ké tó tún yóò àtòtò jùd tó tún ké tó bá tòtò jùd na tuwa ni jai sai wani da kuma da su zuwa zai su zai tilawa iya ma wa ba a yi ayyala ni kudi na ta juwe a yi hadu bilan na shaikun ajo inda ma yi mun bi ayatin na rai halar dia bi ha karu su karu karu su jira sabar bi hamdura bi hamla ya tafi ru to wajen bi aya ne kò tajú ọ̀rọ̀ tí a kọjá ìbáyà láti ka lápẹjù ìráyà tó tẹ̀lé kàtàjáfà àbí kàtàjáfà jùlọ bọ̀ wọn ni màdọ́ jẹ́rì ẹ̀dẹ́ ọ̀nà ọ̀bà hàn kọ́ àwọn ènìyàn tó máa ń wọ̀nyí máa gbàkúnmẹ́ hàn ìwọ̀n sọ́kòdì àbọ̀tún kárí tó tẹ̀lé lápẹjù rẹ̀ afa máa ń ká ni wọ́n mìíràn àbí fàlátà àlàmùná fún ọ̀sẹ̀ aláhùn ní kúrọ̀ tí àwọn ìgbà àlùmọ́ kánú àmọ́jọ́ so ṣe àpẹ́pọ̀ pọ̀ ayà kan báyà méjì àbí so wọ́n ti yóò forí kan lọ

ẹ̀kọ́ fàlàwà tààlà àbùná tó ń mọ́ ọ́fẹ́ aláhùn ìkóró àti àárín gbẹ̀gbẹ́ àmìlì náà káàrin àmàlú ọ̀kẹ́ ó tó kéde tó dẹ̀kẹ́ àtàdé afáàjù náà gbùhún á ní ènìyàn dọ̀jẹ́ ìrẹ̀lẹ̀ ó náà bá ń kọ́ fàwọn tó máa wọ̀nyí máa lọ́kùnrin àmì ìfẹ́kún ó tún kéde tó àmà máa ń kára mọ́ mẹ́rin kàwọn káwọn fàtí kọlá ẹ̀fẹ́wì kọ́lá tó fi nílé pé àmà náà dẹ́nu àmà tó ó sàkìlọ̀ bá so that ọwọ́ ó sì lẹ́sẹ̀ ó sì lẹ́nu ẹgbẹ́ ó sọ tọ́wọ́ dára padà bàtọ́ ń kọ́lá ní akọ́bẹ̀ṣẹ̀ lóṣù tìlọ́wà títí wọ́n bá ní kúdà padà pé kan inna ma yu'minu bi ayatina alladhina idha dhukiru biha kharru sujadan wa sabbahu bihamdi rabbihim wa yastakbirun a fori kan wọ́n bá ń fori kan rẹ̀ káàdì tó dẹni pé afaman kana mu'mina kama kana fasala yasawu ya bẹ̀rẹ̀ kira bẹ̀ sàn kọ́sí bẹ̀rẹ̀ ya bẹ̀rẹ̀ àti amma ladina amanu wa amilu salihati falahum jannatu ma'awa nuzulan bima kanu ya'malun ẹni kàn máa bá lọ́gbà ẹ bá àwọn àdìkà ìsọ̀rọ̀ ṣètì so kò sí ìsìkàlù lẹ ìṣòro ẹ̀sìn so torí pé ń bọ́ fara nìkan ṣe pé pé tí n tó ti kọjá yàn tó bá pé díẹ̀ ni nígbà tí ọkọ̀ yáyà náà ṣètì ẹ̀ṣẹ̀ nígbà tó bá ti pọ̀ jù tó bá ti pọ̀ àbí kó tún ń tí wọ́n fẹ́ kó ṣe náà pé kí wọ́n forí kalẹ̀ wọ́n tó wọn parasite ká forí kalẹ̀ nígbà tí abákàbá yà áyà yẹn ìgbà tó ti wá kọjá púpọ̀ àbí kó dáa padà kó má jẹ pé ó forí kan lẹ́nu àtọ́jú ibi àyà mi ṣe àfẹ́lẹ́ wọ́n sọ̀rọ̀ lójú kíkọ́ kíkọ́ tó pa wọn nígbà tó pé àyà tó ibi àyà tó dé iná lọ forí kan lẹ́nu àbí nígbà tó dé bẹ́ẹ̀ so yóò máa ní ìtumọ̀ yìí wọ́n tó bá dáyà ń padà tó bá forí kan lẹ́nu pẹ̀tọ̀ àyà tó dá padà yìí tó fi forí kan lẹ́nu tó fi forí kan lẹ́nu tó fi dá padà torí kó fi lè forí kan lẹ́nu nígbà tó lámìí rẹ̀ so kò ní sáà ti dọ́kùn tuntun náà kan lọ so yóò máa bá tẹ́lá wọ́n bá ti mọ ọlọ́wọ́ ti rẹ̀ pé wọ́n ti mọ bá ti rà wọ́n ti mọ wàtúnà láti ayé àti lẹ́yìn ìgbà tó fẹ́rẹ̀ kan tán báyà láì fẹ́ máa tán tán nìyẹn aláàbàrà tó nínú ọ̀la so ìyẹn nù tọ́wọ́ á jẹ́ pé ìgbà tí ó kí ẹnu ọmọ sẹ́ńtọ́ àwọn ọ̀dọ́ ìgbà tó káyà yẹn ìgbà tó káyà bá fọdí kalẹ̀ wọ́n bá lọ sí rùkú rùkú lọ́wọ́ ṣe wọ́n bá ṣe kí ni ẹgbẹ́ fọdí kan ọ̀wọ̀ wọ́n bẹ̀rẹ̀ pé ìrẹ́ ìmọ̀ ìgbà tó ṣe bẹ́ẹ̀ àwọn kan ń ṣẹlẹ̀ o àwọn kan ń ṣẹlẹ̀ o ní ààrẹ tó kọjá rẹ̀ ó ṣẹlẹ̀ ń dìkan so àdìkọ̀ ju fáwẹ̀ náà sì wọ́n sọ pé wọ́n bèrè lọ́jọ́ wọn so nígbà tí wọ́n bèrè lọ́rọ̀ ìmọ̀ ìpẹ́tọ̀ ṣé ọlá àti forí ọlọ́run láàrin àti àtọ́sẹ̀ òkú dákòókò tó ṣùdúdù tọ́sẹ̀ ọdí ọ̀lànà tó fẹ́rẹ̀ kan lọ tọ́sẹ̀ ọ̀lànà tó fẹ́rẹ̀ kan lọ torí ọkà ọ̀tá àwọn kìsọ̀ ọ̀lànà tó fẹ́rẹ̀ kan lọ tọ́sẹ̀ òkú à òkú tó ẹkú sínú lọ ṣeun ó ṣe dandan ní apá díkẹ̀ o dandan tó ti ṣùgbọ́n tó bá ní ọ̀lànà tó fẹ́rẹ̀ kan lọ wọ́n wá ti ròkó wọ́n fi kíni wọ́n fi dípò ṣùdúdù pé àti òkú àti ṣùdúdù bákan náà <laughs> àti òkú àti ṣùdúdù اه، مثلا آه، قلنا يا مريم اسجدي واركعي اسجدي لربك واركعي مع الراكعين سورة كان هناك كوسين كان في ركوع ولكن سجدنا ولكن ولا جرانا ما سبع سجدنا سورة سجدنا ولا هو أنا أتوقع سبعين لأنه أنا في أنا ملكة ابن حبيب أنا مكان ملك أحمد ابن حبيب محمد ابن حبيب أنا سورة عندما أبوها أنا بعد سبعين bọ̀tún tẹ́lẹ̀ ṣẹ̀rí so ibn habib wọn lọ sí pé rahimahullah rukuru wọn lè dúró fún sujud wọn lè dúró fún sujud fún ara bí wáyà kàkàlẹ̀ kan kékeré àti ọ̀yọ́ yàtọ̀ wà kí wọ́n sọ̀rọ̀ àtàwọn tó zàkà sọ̀rọ̀ kàwé wọn àbá kàwé ẹ̀rọ lọ́bẹ̀ pé kò sí tó ó lè kó ti wọn ti jà sójú ìrókò lóṣù àwọn náà ó ti tó síbẹ̀ so àti àwọn Abu Hanifa ẹ̀yí tí wọ́n ní pé àwọn lo ìfẹ̀sán wọ́n ní ó lè ṣèrúkọ dípò sujud ìfẹ̀sán wọ́n ti ń pè ní àlè ìfẹ̀sán ní òṣèlú fẹ́kẹ́ àwọn onímọ̀ kọ̀ọ̀kan onímọ̀ mọ́lẹ̀ kọ̀ọ̀kan ló ṣe tààrí ìṣẹ̀lọ́dọ̀ wọn àti kọjá àti sọ kọjá nù àti sàlàyé gbélé kọjá nù ọ̀sùn tó so lọ́kàlẹ̀ kan mú méjì wá fún àsìkò àkọ́kọ́ tààrí fún àwọn hànàfíà rahmanullah wọ́n ní alẹ́sẹ̀sán lọ́dọ̀ àwọn هو العدول بالمسألة عن حكم نظائرها, نظائرها عن حكم نظائرها إلى حكم آخر إلى حكم آخر بوجه آخر يقتضي يقتضي يقتضي ذلك العدول يعني هو العدول بالمسألة عن حكم نظائرها إلى حكم آخر لوجه آخر يقتضي ذلك العدول مثال قول كان مشاركة káàbí kò níbi àwọn àdájọ́ tí ò rẹ máa ń ní lọ sí ìdájọ́ mi ṣùgbọ́n yóò ní ìdí ni yóò ní ojú kọ́nà kàtọ́fà tó yẹ pé a ti ṣe bẹ́ẹ̀ onáàpẹ̀ ní àlẹ́sẹ̀ṣà ṣe onáàpẹ̀ ní àlẹ́sẹ̀ṣà tàbí àṣẹ tàrífẹ̀ ní pẹ̀lú àpẹ rọ̀kọ́rọ̀sìn rọ̀kọ́rọ̀ tẹ́bẹ̀rẹ̀sìn abájẹ́rẹ̀ tàbí àwọn ṣe tábà ṣe lọ́bá débi ṣe àyà sẹ́gbà gbogbo níbi àwọn àyà sẹ́gbà kí wọ́n kánà ṣe ṣe sùdùd wọ́n ní ìyá lè ṣe ìrùkú lọ́dọ̀ wọn ọkọ̀ lè pé ẹ̀mọ́ àwọn àbúkà nípa ìpè ìyá lè ṣe ìrùkú dẹ́pọ̀ ṣùgbọ́n àwọn kò sí sálẹ̀ ìyẹn ni pé ẹbí ẹbí tó ti ṣe rúkú yẹn ó ní mọ́ṣálá ẹ̀kọ́ bí àwọn tó jẹ́ bí irú rẹ̀ tó ní ìdájọ́ pé pé tẹ́ bá ti débi ayà yóò ìforíkalẹ̀ ìforíkalẹ̀ so wọ́n wájú mi pẹ̀lú lọ́dọ̀ pé ó fà kí èèyàn fi ṣe bẹ́ẹ̀ so but ní alimami ṣàtúndé rahmadan bí mọ̀ àkọ́kọ́ wọn ní rural akabu bí masalatu والأخذ بمصلحة بمصلحة جزئية بمصلحة جزئية في مقابلة حكم كلي. إن شاء الله فأنا بجد جزئية أجا جزئية في يوم كودين من دي ويا تسي إذا جدوا بتوه إذا جدوا بتوه نقي تمدد السجدة كفر كله yẹn bá wá tó bá dá mẹ́rin tọkùtọ̀ bá fẹ́ tọdún kan làbí àtàní ìsọ̀rọ̀ àti àwọn ìṣẹ́ ọmọ tọkọ̀ pọ̀lọpọ̀ ní kòkun sọ̀rọ̀ yàbí. so but ẹni yìí ọ̀nà ọ̀nà ti ọ̀ṣẹ̀ rẹ̀ kúrò ní so lórí tààrẹ láti tàbí kò tààrẹ fẹ̀ aláàkùrù ní mọ̀tàkùn jìbìyà so jìbìyà kan nínú àwọn tọkùn wa ń tọ́ pé dábàá ti ta sáyidà àti tẹ́fọ̀rí kan ní sọ́tìlẹ́ so so that wọ́n sọ pé ẹ̀fẹ̀ sáà mi náà jẹ́ jùlọ tó dọ́dọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ kan sọ pé rárá èèyàn forí kalẹ̀ ní ìmúṣe òkú torí pé méjì yàtọ̀ síra wọn méjì yàtọ̀ síra tí wọ́n ti lè lọ ibi tí wọ́n ti lè lọ òkú fún sùdùd yóò ní kọ̀ yìí nàkan bẹ́ẹ̀ kan tó ṣe pé àtúnmọ̀ pé wọ́n lọ òkú fún sùdùd sọ̀tìwé ìná aláṣùmọ̀ pé méjì yàtọ̀ síra wọn òkú yàtọ̀ sùdùd méjì ìjọ ló jẹ́ pé kẹ́ jẹ́ máa ti ẹkẹ́ wọn forí kan sẹ́wọ̀n níbi ìlú táwọn kí tó bá jẹ́ pé tẹ́ ibi tó tẹ́ kẹ́yìn forí kan sẹ́wọ̀n máa ṣe rúkú rúkú òde rúkú òsìkín kò dé so wọ́n tọ̀ wọ́n láti ṣe so kọ́lá rẹ pé ibi kan ti dàbí kìíní so tí ó ṣe rúkú òjò ẹgbẹ́ ìkọ́ kó ṣe sùjúd tó bá padà rántí kí ní sùn ọlọ́ mọ mi wà tí ó ṣe so sájà ẹkọ tó wá forí lẹ́yìn náà bẹ́ẹ̀ ni sì gbé rúkú. so kọkàn dá wà lọ́dọ̀ tọ̀hún. wọ́sùd ọlọ́run wọ́sùd wákùtàrí wọ́sùd wà àbùdù so ẹ̀rù bá wọn sọ pé wọ́rkàwò ọlọ́run bá sọ wọn sọ pé wọ́rkàwò wọn sọ pé wọn fànà bí i pé wọ́rkàwò wọ́rkàwò wákùtàrí wọn sọ bẹ́ẹ̀ so n tún sọ ẹ̀kọ́ sọ́wọ́n ọ̀nà àbàlẹ̀ ọ̀tọ̀ mọ̀ náà láti dúró tìlá àwọn akẹ́kọ̀ọ́ ìdára tó dúró tìlá àwọn akẹ́kọ̀ọ́ máa ń forí kalẹ̀ yìí nítorí pé ìyá máa ń ṣe rúkú wọn sọ pé rúkú ti lọ́rọ̀ so nǹkan dọ́gba náà àwọn ọmọ ìlú náà bọ̀lọ̀ tó ní ìlọ. so tọ́ba lórí lóyè náà màá ṣètò wa bẹ́ẹ̀ ẹni tí ẹni tí ó forí kalẹ̀ tó bá yẹ pé ẹni tí ń kẹ́kọ̀ọ́ àrùn tó kẹ́ àìsàn ìgbà tí ọba ti ń di òun bàtí ò sí níbi òun wọ́n fẹ́ kí ó wà ní mọ̀ra ìyà ní pé wọ́n ṣẹlẹ̀ àti kọ́wà ń pọ̀ wọn mọ̀ kó wà ní mọ̀ra tó wà ní mọ̀ra gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ tí a sọ pé ó tẹ̀wọ̀n lọ́sẹ̀ tó kọjá náà wọ́n bá dáwà ní mọ̀ra ń sọ pé mímọ̀ra níbi ẹ̀gbìn kékeré àtẹ̀gbìn tó tó gàrí iná àgbàlérò kó sì máa ń jẹ pé kó tó máa ń bí sábà ètò kẹjọ máa wà láṣọ kọ́ máa ń di àgbè kó sì máa wà níbi ara rẹ̀ bí ó ṣe kọ́ wa nínú ẹni bí ó ṣe pé kò yẹ kí ọmọ lálù àlá bẹ́ẹ̀ ni pé kò yẹ kó má dára jànábà bẹ́ẹ̀ náà ni pé aṣọ rẹ̀ náà tún ṣe kí ni kó mọ́ kó ń bẹ ẹ̀gbin àtara àtayò so ń ṣe dáta bẹ́ẹ̀ so that wọ́n tara bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ní kí ọba mọ́ra bá lọ forí kalẹ̀ lọ́tí ọba ṣe ń jìnnà tó sì kí ara tẹ̀lé dàbí bẹ́ẹ̀ ni dọ́tọ́ fẹ́ forí kan lẹ́yìn rẹ̀ náà ó rí i pé wọ́n ṣe májẹ̀mú pé kó wà nínú mímọ́ ní ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ní mímọ́ tí òun náà ṣe mú ìtàn tó fẹ́ tí ó forí kan lẹ́yìn tó bá sí ìmọ̀ mi tó bá forí so òun náà láti wà nínú mọ́ra òun tó wà onítẹ̀lé ń gbé forí kan lẹ̀ torí pé ẹni tí jẹ́ mọ́tò sọ pé ẹni tí ó tẹ̀lé ẹni tó ń forí kan nígbà tó ń ka kẹrẹ àwọn ẹni tó ṣe ní tìsí òun dẹ̀ gẹ́gẹ́ bí máàmù fún wọn òun dẹ̀ gẹ́gẹ́ bí máàmù fún wọn ìyẹn làwọn onímọ̀ látara bẹ́ẹ̀ yóò sọ ṣùgbọ́n àwọn ọ̀sán lọ́nà àfọ̀nàdọ́là wọn ní ẹni tó bá jẹ́ haib ẹni tó wà ní kẹsàn-án ṣe nǹkan oṣù tí ọba gbèsè ṣe kìlá òun yóò kà máa ṣe ìmá yóò máa fọyí ṣe tọkàlẹ̀ fi ṣùgbọ́n ṣùkì so that bẹ́ẹ̀ ni ṣáàdùn sáyid náà sọ nínú àkìlọ́ sẹ̀rí ọ̀rọ̀ sáyid náà fún ọlọ́jọ́ra kàdífà kẹta ọ̀rọ̀ ṣe máa rí ìrọ̀jọ́ lánàá wọn sáà sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùkì wọ́n ní irú náà ni ṣùgbọ́n aṣáájú pátá ìwà ni pé rárá ìgbàtí ọ̀tún ní wà ní náà kò ní ìdíkò ṣìyàn kan kò ní fi ìmọ̀ kò ní fi dípò ṣojú torí pé ní ìgbàtí ọ̀tún ní mọ́ra so kò ní ìdíkò ṣojú dáta tó ti yé ọ̀rẹ́ sì lẹ́nu afárá ní wọn ni alkanu àti àtọ́ àtàwọn mìíràn ní afárá kan sọ pé ẹni tí bá ń rìn lọ tí ń lè ti ṣe kẹra ẹ̀ mọ́ ọ̀bọ̀ ní kẹ́ ń ti kẹra ṣe àtẹ́yà máa ń kí àmà rìn lọ ìyá máa ń ṣe mọ̀rọ́jà ẹ̀ máa ń ṣe mọ̀rọ́jà ẹ̀ máa ń ṣe mọ̀rọ́jà ẹ̀ máa ń ṣe kìíní ìyá máa ka Quran tó bá débi ẹ̀yẹ́ ń wà lọ́kọ̀ tó bá débi bí máa ń gbà tí ń rìn lọ yẹn wọ́n ń gbà tí ń

ṣùgbọ́n báwọn nípa ìyàtọ̀ máa ń jẹ́ kírísìn kakura ní oṣù tuntun wọ́n dé iṣẹ́ ìgbà òṣèlú òṣèlú bàbá pé wọ́n ń tún wọ́n láti wọn ráyà dán wọ́n bá wà nípa olóyè yóò sì kiri yóò kí bá ṣe dáadáa nípa àbọ̀ṣe ìmọ̀ lásán tó ṣe látọ̀ sọ pé sókè tìlá tìlá wà tó ṣe pé fìlà fún lọ́lẹ̀ pé ǹjẹ́ ẹ̀yẹ ó ní ìdájọ́ ọ̀run àbí ó ní ìdájọ́ ọ̀run náà. tí ìrìnsẹ̀ so bákan náà májẹ̀mú wọn ṣe wọ́n ṣe fẹ́ kí ó ń tọ̀ ọ́n kọjú sí kíbla májẹ̀mú kọjú sí kíbla wàyà tó bá ṣe ìmáàmù tó bá fẹ́ tó bá fẹ́ forí kalẹ̀ tó bá fẹ́ forí kalẹ̀ nígbà tó bá ń ké koran lọ́wọ́ tó tó bá ṣe gbà tí àwọn tó wà lẹ́yìn rẹ̀ ní ó lè ṣe ṣùjú tí wọ́n sì tẹ̀lé ṣùjú jẹ àwọn onímọ̀ àwọn kan wọ́n dá wọn dá kan ṣòwò kan wọ́n ní wọ́n jẹ́ pé ẹni tí ó lè ṣe ìmáàmù fún yàn ni o bẹ̀rẹ̀ ń lẹ́yìn tó lè ṣe ìmáàmù fún yàn ṣé àti mọ̀túnmẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ tó tọ́ba ẹni tó ń nàka ìná lórí ìròyìn tó tó lé tó yóò ṣe bá ìsìnkà kúrán tó wá ọlọ́kà kúrán tó wá ká sẹ́dúgà wọ́n bá forí kan lórí àtọ́kọ̀ yẹn ló forí kan lórí olóṣèlú máa ń fún yàrá yìí kámọ̀rù pàwọn kan wá bàá ìdè kámọ̀rù kó jìnà ẹ̀kọ́ yẹn máa ń sọ̀rọ̀ kọ̀kan jẹ́ ni ẹ̀ tó dùn tuntun àkọ́bẹ́ ni àfádàm sọ bí àfádàm kàkiri náà èrè kan ọ̀rọ̀ ọ̀fẹ́ ọ̀rọ̀ àtàkùjà ọ̀rọ̀ àtìjà wọn ni ó tàn yàn bọ̀ ní ó sì rẹ̀ sì jọ kọ́nà sí wọn. ọ̀dọ́ fadá nínú wọn sọ pé àwọn làwọn sọ pé à nínú tí ń kó wáyé tó mu ṣùgbọ́n àbí àtọ́jọ́ wọn ni wọ́n fẹ́ pàrọ̀ mọ́ ni látàyè wálé ń dà wọn lọ́nà kọ̀ṣọ́ wọn lọ́kọ̀ṣọ́ mi. so ọkàn máa ń bẹ báwọn tẹ́ pé mí ó kàn sọ̀rọ̀ àdúkẹ́ àdúkẹ́ tó tọ̀ wọ́n pa aṣọ ìdàkọ́sọ́ di ìṣàfẹ́kù látàyè so that nígbà tó ń dẹnu èrò kan sọ pé sórí náà tán máa ń ní tán tó máa ń tọrọ wọ̀ yẹn so ah ó sì lọ́kọ̀ ẹni lọ́kọ̀ ẹni òun náà ní lọ́kọ̀ lọ́wọ́ láti orí pàtó lọ́wọ́ sọ̀rọ̀ ti sọ̀rọ̀ wọn afa ọlọ́wọ́ sọ ẹ̀sì àmì yẹn fún yìí o ọlọ́wọ́ sọ ẹ̀sì yẹn fún yìí o ọlọ́wọ́ sọ ẹ̀sì yẹn fún yìí o so ní kúrúṣà so wọ́n fà ẹni na ní àká ẹ̀bẹ̀ ẹni balaga, sì bàlágà tó bàlágà ìyẹn ni pé ẹ̀sìtìrọ́sì náà sọ̀dì kọ́mà jẹ̀mẹ́kẹ́ nípa pé ọmọ ìkẹlẹ̀ ṣe imam abẹ́rẹ́ ṣe imam ní tuntun wáwọ̀ ni ẹni tó bá jẹ́ pé ọmọ ìkẹlẹ̀ ṣe imam fún yàn tí ó bá kẹ kuran ọmọ ìkẹ tó há kuran ẹ̀bọ́ hambẹ́ àbí ṣe mọ́ ṣọ wọn kà ó sì nálù àlá wọn á gbé lórí àrùn sàgbà ọwọ́ àforí kalẹ̀ èyí tí a ti sọ̀tọ̀ láàrin mùsùlùmí àti sẹ́ni ẹ̀ wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ sọ ibi sẹ́nẹ̀ nǹkan sì jùmọ̀ àti ẹ̀kọ́ kọjá mùsẹ́nẹ̀ òun kọ́ yàtọ̀ ẹni tí ń kàn dọ́ tí kàn wo tirẹ̀ lásán yàtọ̀ sí ẹni tí ń mọ́mọ́ ibi sìn Osman rọjò lánàá àkàlùfà kẹta rọjò lánàá ìgbà tẹ́nìkan ṣe wá sí tí ó débi tó kásájídà tó kásájídà Osman rọjò lánàá òforíkanlẹ̀ òforíkanlẹ̀ Osman òforíkanlẹ̀ Osman rọjò pé rọjò lánàá ó ní má wípé àyè má sàmánà làwọn ó ní àwọn òjò kó láti dọ́ka àwọn ọ̀gbọ́n tó ń wípé àwọn òjò nísinsìnyí ìyára àtúntò yẹn dọ́là so òun náà sọ ní òun kà òun kà lọ́dọ̀ wọn fẹ́ kí yóò fọ́nà ọ̀kan khalifa khalifa ọ̀kan ẹ̀ tó rí kan lẹ́yìn òun so tuntun so that ẹ̀rọ eh, kúrò mọ̀tò nàfàt ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ìlẹ̀ so that bẹ́ẹ̀ náà dẹ̀ ní ibùdó mọ̀tò ìdọ̀dọ̀ àwọn Eh, Imran bin Hussein ẹnìkan ka sẹ́jà ayá sẹ́jà so àwọn méjì òfòdì kan rẹ̀ wọ́n ní máa jẹ́ lásán lá àdìkú láti kó káwọn ọgbọ́n tí ń yí ká so n tẹ́lẹ̀ káwọn ní máa sọ pé ẹ̀rọ tó ń bẹ láàrin tẹ́ pé ń tẹ́tí ń tẹ́tí pé ń tẹ́tí ń tẹ́ ń ká ìtẹ́lẹ̀ kan gbọ́rọ̀ lásán so nínú lórí eléyìí wọ́n fẹ́ kí ẹni tí lẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí ọ̀nà lórí pé ó rí mọ́jọ̀mú yìí tó kọjá ẹni tó bàlágà ṣe é pé tó bá jọ́ mi pé táwọn ènìyàn ti ń dọ́kẹ̀rẹ́ rẹ̀ tí irú bí àwọn ènìyàn ti tún sára kan kí wọ́n ní kí wọ́n ṣe tàfínì káwọn mọ̀gàdìgbò ní kó ṣe tàfínì nínú àwọn tó ń kọ́ àwọn tó ní ọyá jẹ́ ká dọ́kẹ̀rẹ́ rẹ̀ so wọ́n kẹ́kọ̀ọ́ wá débi sẹ́jọ́ <laughs> so àbí ó jẹ̀bi kan àbí ó sọ pé wọ́n kàn ń ṣe tàbí ìlú tuntun sọ ọ wá forí kanlẹ̀ nígbà máa wá forí kanlẹ̀ ìjọ so àwọn tó máa sọ pé ẹni tí ò ti gẹ́gẹ́ bí mọ́dà bọ́dà àwọn àṣàmà kọlù kan lọ́dà náà àti ìrọ̀fún ọlọ́ ti kọ́ lọ́dà àwọn àṣàfíyà so àti ọ̀rọ̀ tó jẹ́ lọ́dà àṣàfíyà síbẹ̀ kọlù kejì lọ́dà àwọn lọ́dà àwọn àṣàfíyà alọ́dà àwọn ànàbílà àwọn àti ìrọ̀fún ọlọ́ ó ní ó sì àtọ́lá ní náfìlà àti ọ̀rọ̀ yẹn tí ó kí náfìlà bá ní ó lè ṣe mọ́ bí ó bá dé kọ́ àwọn ẹni kò lè ṣe mọ́ ògbélé ẹni tó tọ́jú ẹ̀mọ́ yìí tó ti mọ ìdájọ́ ìwọ̀n tó àfíìsì tó ń tọ́lọ́ bí kí wọ́n sáà mọ̀ ní méjèèjì ìdájọ́ so that eh, abdulrahman fẹ́fẹ́ lè ṣe imam lẹ́dọ̀ hanafiya àti malikiya kò lè ṣe imam ẹni pé tí àwọn kọlùkà mẹ́lẹ́dọ̀ hanafiya malikiya pé wọ́n lè ṣe tìfá tọ́ba ṣe imam bíi náà sílẹ̀ àti tìlẹ̀ ìgbàlódé àwọn àti náà sílẹ̀ àti kẹ́ni kò lè ṣe lọ́wọ́ àmọ̀ṣẹ́dọ́gbọ̀n ní ikú sáré di pé ó lè ṣe imam tó bá kà tó bá kà tó bá fẹ́ di kànlẹ̀kì ní ọ̀ṣẹ̀ àwọn tó bá rẹ̀ yẹn sọ pé ah, èlú kò lè ṣe imam tó lẹ́kọ̀ọ́ lè ṣe kí ní sọ àwọn so wọ́n tẹ̀lé níbi orí kànlẹ̀ wọ́n jẹ́ lámẹ́ra tọ́tà lọ́dọ̀ kan pé kò lè ṣe imam níbi ọ̀rọ̀ yẹn ní ṣò ní tẹ̀lé àti bí náfìlà ní tẹ̀lé àwọn dákú bí náfìlà ní sọ lábà wọ́n ti di kànlẹ̀ wọ́n ti di kànlẹ̀ yìí sọ lọ́dọ̀ dáa ní pé kí wọ́n tẹ̀lé tọ́lá ti mọ̀ ní kí tọ́lá ti kí ní sọ tí ó sì ó sì mọ bí a ṣe ń ṣe mọ́ra ó lè ṣe náà tó dọ́lọ́ náà ni kó lè ṣe náà so gẹ́gẹ́ bí hadith wa mẹ́ta mọ́ muslim àti sunan àbí dàrú náà ó dára ráṣọ́rọ̀ jẹun so nínú mọ́jà mi yẹn náà ni pé tí kó jẹ́ kó má jọ bìnrin sẹ́yìn nígbà tí wọ́n lọ́ọ́ ṣe ìmáàmù nítorí àgbẹ̀ kòlẹ́tì aláàrin máa lọ́ọ́ má jẹun pé kó jẹ́ tí ó lè ṣe ìmáàmù àti sọ ti ẹni tó bàlágà ó sì kó jẹ́ pé ẹni tó sì ti lè ṣe ìmáàmù bákan náà sẹ́yìn tó àtọ́ ni pé ó bọ̀ lágbà kó nígbà kan ọ̀tọ̀ ní pé kọ́tún jẹ́ nítorí ṣe ìmáàmù ẹni kọ́tún jẹ́ nítorí ṣe ìmáàmù yẹn bó ti jẹ́ pé ti àjọyẹ pé kọ́mọ̀ jọ mi kì í fẹ́rẹ̀ nítorí pé mẹ́tì lè ṣe mímọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́tún mọ́ jọ́bìnrin obìnrin lè ṣe ìmáàmù lè ṣe ìmáàmù mo tún lápá nàrí so ẹgbẹ́ náà ní màtàrí kò lè ṣe ìmáàmù rárá rárá ẹgbẹ́ ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn kànẹ́fíà àti mẹ̀lìkíà ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ wọn ni so ń bẹ̀rẹ̀ sọ́nà pé ó lè ṣe márùn fún obìnrin ẹgbẹ́ rẹ̀ èyí ló ti tẹ̀wọ̀n àìsí ló pé tó tẹ̀wọ̀n yẹn náà ọ̀rọ̀ ní mọ̀ lórí pé ṣe márùn fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ yóò wà láàrin ni o tóbìnrin bá fẹ́ kí wọn ní tó fi ṣe márùn fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ yóò wà láàrin bí ẹbí ọmọ nìyẹn àṣìṣọ àìṣọ lọ́dọ̀ àti àṣọjọ́ ọjọ́ láǹdẹ̀mí àárín náà wà kò ní wọn wájú bí ọkùnrin sí máa ń wájú lórí ni ìgbàgbà àti ìjọba àti ìjọba àti ìkàtà àwọn àkàtà sí pé wọ́n bá ọkùnrin tí wọ́n ń ṣe tí wọ́n sọ́mọ dọ́ọ̀ jáde wọn ṣèjọ sókè yóò ṣe kí ni ó bá forí kan bá débi sájídà àwọn náà ṣe kí ni pẹ̀lú àwọn ọmọdé ń tọ́ nínú ọ̀sọ̀ tí ó bá jẹ́ pọ́kùnrin ní bá ń ṣe kí ni fún àwọn ọkùnrin tó wá pé ló bí lápòjú ẹ̀sìn kí ó ní kó sì tọ̀ sílẹ̀ nígbà tí wọ́n ṣe mùsọ́ bá kọ́ fẹ́ pa àwọn ọkùnrin náà wà ń bẹ̀ àbá ọkùnrin wọn tẹ̀mí kó ṣètò sí fún ọjọ́ náà tó ń jẹ́ ṣètò ìbò wọn ìbàtún olóbìn ní kúrúṣà wọ́n wá ṣe sùjúdù wọ́n wá ṣe sùjúdù nígbà tó dé yàrá sàjúdà nípa àwọn ọkùnrin ṣe kí ni àwọn oníforí kan àwọn obìnrin kan ní oníforí kan lápẹ̀lú yìí ṣe kí lórí mọ́ṣálà yìí àwọn obìnrin kan ní ṣe kí ni yẹn lórí pé ó lè ṣe ìmáàmù fáwọn obìnrin ni lórí pé kò lè ṣe ìmáàmù náà láwọn wá fáwọn ọkùnrin àti fáwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn àmàlẹ́kẹ́ àti àmàlẹ́kẹ́ ọjọ́ so ẹnìkan ní forí kan ni bẹ́ẹ̀ ni ó sì jẹ́ wọ́n fẹ́ kọ́ wà ní kọjú skébùlà nítorí wọn sì kọjú skébùlà kọjú skébùlà náà tó tó ìbádà yìí so ó sì jẹ́ irun náà tó ti níbi àwọn ojú kànáà ní so láti ọjọ́ kọjú skébùlà kọ̀ọ̀kan ní kọjú síbi tó bá wù èyí tó bá jẹ́ tó fẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ so inṣàlá alákọ̀ọ́tà àwọn ọmọ sẹ́ẹ̀lì tó kù wọn ti torí àsìkò tó ti yẹ á dàdó báyìí nípa nípa sùdó tìláwà tọ́lá sọ àwọn tọ́lá ń bá ní kálẹ̀ sọ níbi sùdó tìláwà sọ̀rọ̀ lọ síbi sùdó ṣùkú tí àdéhùn kan pẹ̀lú ògọ́lá kọ́lá kó ṣe rọrùn. so sùdó tìláwà sì nìyẹn o ẹ̀rọ níwọ̀n bá ó àwọn adájọ́ tó kọ́ lọ́dún kálẹ̀ sọ kó sì ṣàṣìkò kó sì ṣèyàn kó sì ṣàṣàṣà kó ṣàmùmọ̀ sì ṣàdókùn mọ̀ àti sọmọdéjà bò so ẹ̀rọ bá wọn sùdó tìláwà lásán nìyẹn báwo wá làwọn adájọ́ yìí so kí wọ́n mọ̀ rò pé ẹ̀sìn ìyẹn máa sọ pẹ̀lú ẹ̀mọ̀ kan àbí ká kàmọ̀ tó wáwò so qul hadi sabili hadi ila Allahi ana wa man ittaba'ani ala basiratin ana wa man ittaba'ani subhanallahi wa ma ana min al-mushrikin so mo sọ ti so so kọ́lọ̀n kó ṣàánú ọjọ́ ká nípa sọ̀rọ̀ lórí ẹ̀kan kọ́lọ̀n kọ́ bá sọ̀rọ̀ àwọn ẹ̀kan bẹ́ẹ̀ ni ó dọ̀ alámàrí rẹ̀ mùsùlùmí àti ẹ̀sìn ní ayé ní ojú ẹni ẹ̀rọ láti mọ̀ dájọ́ náà máa ń bẹ́ẹ̀ ọlọ́run kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọ́nà ní kò yé ní náà ṣe látọ̀ tó ṣe mọ́ so ó ti ká tó kéré o ó ti ká tó kéré ẹni tí wọ́n sọ fún aná pé àtúnṣe ń tàtúnṣe náà ni pé kí wọ́n máa kájú tó wá di tẹ́nì kàkà ṣe kìíní kan kí wọ́n sáré máa kàtọ́ ààrẹ kí wọ́n sáré sọ fún wọn táwọn ti ń bẹ́ẹ̀ nínú ẹ̀rí nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ àwọn tó ń sọ hadith so ìṣúra ayé àtìláyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa àwọn ẹ̀rí ti ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ kó tó lè sọ̀rọ̀ ó tó lè sọ pé bákan nìkan kankan wájẹ́ bákan so kí bákan nìkan tó máa ṣe fẹ́ ní lọ́nà wa mọ́sára mọ́sára tí wọ́n sọ́njú ní bẹ́ẹ̀ mọ́sára kan wọ́n ló fi kínkìn náà ẹ̀hẹ́n pé so so that pé alimam shafi rahmawa nígbà tí wọ́n sọ pé adádò àwọn tí ibi tí wọ́n ti máa fọ̀dé kan lọ́dọ̀ àwọn ọmọdé kan lọ tó wà mọ̀ ṣòro lórí mọ́dàbọ̀n àyè mọ́kànlá ní sáà ti ká fúnra wọn àbí tí mo láwọn yòókù wọn lọ sí mẹ́rin lọ bí mo tún wá sọ pé ṣùgbọ́n tó dàbí mo sọ pé ìwà ìkan mo dàbí mọ́ ahmed hamid kó mẹ́ẹ̀ẹ́dógún ni mo sọ pé ọ̀nà tẹ̀wọ̀n so mo sọ pé alimam shafi rahmanlọ so alimam shafi wá fakọ alimam malik rahmanlọ níbi pé mọ́kànlá ni níbi pé mọ́kànlá ni so so ti níbi pé mọ́kànlá ni so níbi tán ṣe kí lọ́dọ̀ dákọ̀ so tó bá láti mọ̀ ní ọlọ́run kọ́ ṣàánú wa á padà máa sọ̀rọ̀ síwájú bí ní ìjà mẹ́kọ̀ọ́ tó ń bọ̀ ọlọ́run kọ́ ṣoògùn ọlọ́run kó jẹ́jẹ́ tó tọ́ náà so ọba ọlọ́run kọjá àbí náà jọba so láti wọn ẹran ní kíkà tó sọ́kúrò àti ìdájú sọ̀rọ̀ ọlọ́run bàbá jẹ́ ọlọ́run bàbá jẹ́ ọlọ́run bàbá jẹ́ so kò ní sẹ́yìn question àwọn tó bá parí àwọn tó sọmọ́ síbi tìláwà tí ọba sáyé wọn lè padà sí ìjọ́ tó sọ̀rọ̀ náà kò ṣe bẹ́ẹ̀ ká tó bá ṣe bẹ́ẹ̀ ṣùkú àbí ká bá parí ṣe bẹ́ẹ̀ ṣùkú So láti ara ṣe kí ká náà bàbá tó nínú ìlú ṣùkú àwọn tí ò rí tí ó sọ pé àwọn olùkọ́ kò tọ́ ní orí ṣe màlìkíyà àti àdúrókòtò ṣàfihàn àmàdúrà tó ń tí wọ́n ti ń kálukú jù ní ìṣẹ̀lá kan náà Hein? Hein? Hein? ṣe lọ́dọ̀ ni mo sọ ilẹ̀ mo sọ mo sọ bọ̀tí tó wọn kàlà rí pé n tó ṣe kìíní sọ mo sọ ilẹ̀ pé wọ́n rí mo sì sọ kọ́ọ̀lù àwọn mọ̀lùkí àti náà adúmọ̀jẹ́ pé násílà pé násílà ṣe ṣe ìmọ̀ nìdí násílà من ديانا كما شيء يسوي يدري يا من أحد وطنه أحمد منها أصير wọn tó ṣètò náà bàtà tó pé ó sì lẹ́tọ̀ọ́ ṣe ìmọ̀ mi méjì ṣe ó lẹ́tọ̀ọ́ ṣe ìmọ̀ mi méjì ṣètò wọn fàdé fẹ́ wá ní sọ́mọ̀ mi sí ẹ̀sùn náà lè ọ̀gbọ̀n wọn àdúgbò àwọn oṣù ó bá kùn tó tẹ̀lé mọ́jọ ní pé ọmọ bí wọ́n ṣe ń ṣe mara àti tó ìdájọ́ ọ̀run kó mọ̀ ìṣọ́nà àbálọ́ قدر بيت سورياتك أنا أتفقها قوة قوة قوة قوة قوة قوة قوة قوة قوة Thank you.